ẹsẹ̀ ìkíní títí dé ìkejìdínlógún ó kà báyìí. nebukadnesari ọba gbẹ́ ère wúrà kan èyí tí gíga rẹ̀ tó àádọ́rùn-ún ìgbọ̀nwọ́ tí fífẹ̀ rẹ̀ tó ẹsẹ̀ mẹ́fà ó sì gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ dúrà ní agbègbè ìjọba bábélì nígbà náà ni ọba ránṣẹ́ pé àwọn ọmọ aládé àwọn olóyè àwọn ìgbìmọ̀ àwọn baálẹ̀ àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùtọ́jú ìṣúra àti gbogbo àwọn olórí agbègbè ìjọba láti wá sí ibi ìyàsímímọ́ ère tí ọba Nebukadnesari gbé kalẹ̀. Nígbà náà ni àwọn ọmọ aládé, àwọn olóyè, àwọn onímọ̀ràn, àwọn olùtọ́jú ìṣúra, àwọn onídàájọ́ àti gbogbo àwọn olórí agbègbè ìjọba wọ́n péjọ láti ya ère tí nebukadnesari ọba gbé kalẹ̀ sí mímọ́ gbogbo wọn sì dúró síwájú rẹ̀ nígbà náà ni akéde kígbe sókè wípé ohun tí a pa láṣẹ fún yín láti ṣe nìyí gbogbo ènìyàn orílẹ̀-èdè àti èdè gbogbo bí ẹ̀yin bá ti gbọ́ ohun ìwo fèrè dùrù ohun èlò kí ẹ wólẹ̀ fún ère wúrà tí ọba nebukadnesari gbé kalẹ̀ ẹnikẹ́ni tí ó bá kọ̀ tí kò bá wólẹ̀ kí ó fi orí balẹ̀ kí a ju ẹni náà sínú iná ìléru. Nítorí náà, bí wọ́n ṣe gbọ́ ohùn ìwo, fèrè, dùùrù, ohun èlò orin olókùn, ìpè àti onírúurú orin, gbogbo ènìyàn, orílẹ̀-èdè àti èdè gbogbo wólẹ̀ wọ́n sì fi orí balẹ̀ fún ère wúrà tí ọba Nebukadnessari gbé kalẹ̀. Ní àsìkò yìí ni àwọn awòràwọ̀ bọ́ síwájú, wọ́n sì fi ẹ̀sùn kan àwọn ará Júdà, wọ́n sọ fún ọba Nebukadnesari pé: “Kí ọba kí ó pẹ́, ìwọ bá ti pàṣẹ pé, ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ ohùn ìwo, fèrè, dùùrù, ohun èlò orin olókùn, ìpè àti onírúurú orin gbọ́dọ̀ wólẹ̀ kí ó fi orí balẹ̀ fún ère wúrà, àti ẹnikẹ́ni tí kò bá wólẹ̀, kí ó forí balẹ̀ A ó sọ irú ẹni bẹ́ẹ̀ sínú iná ìléru. Ṣùgbọ́n àwọn ará Júdà kan wà, àwọn tí a yàn láti ṣe olórí agbègbè ìjọba Bábélì Ṣádrakì, Méṣákì àti Abednego wọn ò ka ìwà ọba sí, wọn kò sin òrìṣà rẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò fi orí balẹ̀ fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà náà ni Nebukadnessari pàṣẹ ní ìrunú àti ìbínú pé kí a mú ṣádraki mèṣákì àti abẹdínígò wá wọ́n sì mú wọn wá síwájú ọba nebukadnesari wí fún wọn wípé ṣé òtítọ́ ni ṣédraki mèṣákì àti abẹdínígò wípé ẹ̀yin kò sin òrìṣà mi àti pé ẹ̀yin kò fi orí balẹ̀ fún ère wúrà tí èmi gbé kalẹ̀ ní ìsinsìnyí tí ẹ̀yin bá ti gbọ́ ohun ìwo fèrè dùrù ohun èlò orin olókùn èpè àti onírúurú orin. Bí ẹ̀yin bá ṣe tán láti wólẹ̀, kí ẹ̀yin fi orí balẹ̀ fún ère tí mo gbé kalẹ̀, ó dára. Ṣùgbọ́n tí ẹ̀yin bá kọ̀ láti sìn ín, lójú kan náà ni a ó gbé yín jù sínú iná ìléru. Ǹjẹ́, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín kúrò lọ́wọ́ mi? Ṣedraki, Meṣaki àti Abednego dá ọba lóhùn wípé, Nebukadnesari kì í ṣe fún wa láti gba ara wa sílẹ̀ níwájú rẹ nítorí ọ̀rọ̀ yìí bí ẹ̀yin bá jù wá sínú iná ìléru ọlọ́run tí àwa ń sìn lágbára láti gbà wá kúrò nínú rẹ̀ yóò sì gbà wá lọ́wọ́ rẹ ìwọ ọba ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ a fẹ́ kí ìwọ ọba mọ̀ dájú wípé àwa kò ní sin òrìṣà rẹ bẹ́ẹ̀ ni a kò ní fi orí balẹ̀ fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. dúró dúró fún jésù Ìtàn tí a kà yìí jẹ́ èyí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀, kódà àwọn tí kìí ṣe Kìrìsìtẹ́nì náà mọ̀ ọ́n. Ìdí rẹ̀ ni pé ó fi agbára Ọlọ́run hàn láti gbàani. Ṣùgbọ́n bí àwọn Hébérù mẹ́ta wọ̀nyí kò bá dúró ṣinṣin, kí wọ́n sì gbà láti ṣe ìgbọràn sí òfin Ọlọ́run títí dé ojú ikú, ìtàn yìí kò ní wáyé mélòó nínú wa ni a lè gbà láti jìyà dípò kí a ṣe lòdì sí òfin àti ìfẹ ọlọrun ọrọ àwọn mẹta yìí ní ẹsẹ kẹtàdínlógún sí ìkejìdínlógún jẹ àmì pé wọn gbà láti kú ju kí wọn forí balẹ fún ère wọn sì gbọràn sí òfin ọlọrun ní ẹkíṣọdù orí ogún ẹsẹ kẹta sí ìkarùnún ohun tí ó dùn létí ni láti gbọ ẹrí bí ọlọrun ti dá àwọn ènìyàn rẹ nídè báyìí ṣùgbọn mélòó ni àwa tí a lè dúró ṣinṣin dé ibi ẹrí títí di òní ìpèníjà láti sìn ọlọrun àti jésù ṣì ń dìde sí àwọn ọmọ ọlọrun bóyá ní ibiiṣẹ nínú ẹbí tàbí ìdílé níwájú agbófinró àti níwájú àwọn alágbára ayé ǹjẹ a gbà láti fi iṣẹ sílẹ dípò kí a san rìbá àdúrà fún mi ní agbára láti tẹ ọ lọrùn ní ìgbà ìdánwò àti ìbẹwò ayé olúwa àmín